ẹ kú dédé ìwòyí púpọ̀ yẹn olólùfẹ́ yín olóyinka tí ẹ̀ tí ẹ kú bójú ọjọ́ ṣe é ṣe dáadáa ni mo bá yín. mo ń sọ wípé obìnrin ló máa ń jèrè ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín bínú ẹ ní ọjọ́ ọ̀la pàápàá ẹ̀yin obìnrin tẹ́tẹ̀ máa ń gbọ́ mọ́lẹ̀ kí ló máa ń wà nù yín náà ó ṣe é gbọ́ sétí kí ọkùnrin kó pé wọ́n gbọ́ pé ọkùnrin àbádọ́nà mà bó gbé ọmọ lẹ̀ ju obìnrin lọ ṣẹ́yìn rò bóyá ọkùnrin máa ń tọ́jú ọmọ láti jèrè ọmọ ni ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín lénìí àwọn ọkùnrin tó bá ń gbọ́ ètò yìí kí wọ́n kàn sọ fún mi bóyá irọ́ ni mò ń pa àbí àbí òótọ́ ni mò ń sọ àwa obìnrin la máa ń tọ́jú ọmọ tá máa fi ń dájọ́ wípé à ń tọ́jú ẹ̀ kó lè tọ́jú wa lọ́jọ́ alẹ́ àwa lobìnrin la máa ń ṣe tóbìnrin bá ń tọ́jú ọmọ iyekíye tó bá ná sọmọ ó ń expect a wá fẹ́ máa fọwọ́ lálẹ̀ ló fi dàbẹ́ ni pé nígbà tí àwọn ọmọkùnrin wọn bá fẹ́ yàwó ọ̀pọ̀lọpọ̀ obìnrin á máa bá ìyàwó ọmọ ẹ̀ ṣorogún a máa lémi ni mo bímọ mi a máa báyàwó ọmọ ìṣorogún torí pé a ti bìlí pé gbogbo nǹkan tá a dá àjọ tá a dá àsìkò ti tó láti kó ìyàwó ọmọ kò lè wá kó àjọ yẹn kó kó ju tiwa lọ tẹ bá wo gan tó obìnrin tí ò ṣe ìyá èèyàn tó bá tọyàn gan tí yẹ pé bóyá òun ló tọyàn ju ìyá èèyàn lọ ó máa fẹ́ claim right lórí èèyàn ju ìyá lọ because a wò pé òun ti dájọ òun ti ṣe wàhálà lórí ọmọ àsìkò ti tó láti pay back time bẹ́ẹ̀ àwọn ọkùnrin kò sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò kí ń tọ́ ọmọ nítorí pé wọ́n fẹ́ jèrè ọmọ lọ́jọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ kì í tọ́ ọkùnrin kì í tọ́ ọmọ nítorí pé wọ́n dúró kí ọkùnrin kí ọmọ wa máa bọ́ wọn àbí wọ́n fẹ́ máa gba nǹkan tí wọ́n ṣe fọ́mọ òun ló ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe máa ń jìyà ó ní mo ṣe ń sọ fún wọn wípé tí ọkùnrin bá ti ń tọ́ ọmọ kó máa tọ́ ara ẹ̀ kó máa palẹ̀ mọ́ ara ẹ̀ sílẹ̀ lọ́jọ́ iwájú nítorí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọkùnrin òun tọ́ ọmọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà nítorí pé kó máa wò pé torí kọ́mọ ẹ bá wá tọ́jú wọn ẹ jẹ́ ń sọ fún yín lénìí àwọn ọkùnrin tó wà responsible reason tí wọ́n ṣe máa ń tọ́ ọmọ tó máa ń gbá káràmásìkì ọmọ pé káyé ọmọ má bàjẹ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà responsible wọ́n máa protect orúkọ tí wọ́n bá ń lẹ̀ lọ́dọ̀ bàbá wọn wọ́n á wò pé bàbá àwọn ò orúkọ fámílì àwọn jẹ́ àwọn náà dàgbà wọn ò borúkọ fámílì àwọn jẹ́ àwọn ò ní fẹ́ jẹ́ kó jẹ́ wípé generation àwọn àbí sàkání àwọn àbí ọmọ táwọn bí ló máa ba orúkọ jẹ́ orúkọ tí ọmọ ń jẹ́ ni bàbá máa ń wò mọ́ ọmọ lára láti tọ́jú ọmọ nítorí pé kò fẹ́ kó mọ̀ pé ọmọ tó bá tọ́jú ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló máa ba orúkọ fámílì jẹ́ ọkùnrin ò kí ń fẹ́ kí àwọn ọkùnrin tó wà responsible wọn ò kí ń fẹ́ kí ọkùnrin ọmọ kó ba orúkọ wọn jẹ́ pàápàá ọkùnrin tó bá lórúkọ á wò pé òun fẹ́ kí ọmọ tóun bí kó hard mọ́ orúkọ tóun ní ni òun fẹ́ kí ọmọ tóun bí tó bá jẹ́ pé family yẹn ní business òun fẹ́ tọ́ ọmọ onítọ̀tẹ́ pé òun ó máa máa gbé eh, business family yẹn á jẹ́ kó máa grow sí kò ní jẹ́ pé ọmọ tó máa dé tó máa pa business family kò ní jẹ́ ọmọ tó máa dé tó máa ba orúkọ family jẹ́ torí pé kò bàjẹ́ ọkùnrin á máa lé wípé kò bàjẹ́ láyé olúgbọ́n kò bàjẹ́ láyé àrẹ̀sà òun náà dẹ̀ kò gbúdọ̀ bàjẹ́ láyé òun ọ̀rọ̀gùn ilé ìlà eré tí àwọn ọkùnrin máa ń sá nìyẹn àwọn obìnrin la máa ń sáré jẹ́ ń tọ́mọ gbogbo tá a bá rọ́mọ lọ sí school àbí kíní kan òun ló fi máa ń dàbẹ̀ ni pé a máa ní àwa la tọ́jú ẹ̀ àwa la ṣe àwa la máa jẹ́ yes àwa la máa jẹ́ òun ni mo ṣe ń pariwo pé àwọn ọkùnrin bá dẹ̀ ń tọ́ ọmọ wọn a máa tọtọtọtọ wọn a máa ṣe wọn ò kí rántí ara wọn wọn ti bìlíf pé tí orúkọ yẹn ò bá bàjẹ́ hope sì wà hope sì wà lọ́jọ́ iwájú fáwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn obìnrin ò kí ń jẹ́ kí wọ́n rí hope yẹn kó débì kankan ẹ jẹ́ kí n sọ ọ́ mo tútù sọ pé obìnrin ló lọ́mọ nítorí obìnrin tó dẹ̀ lọ́mọ yẹn selfish interest wa náà là ń protect tá a ti tọ́mọ àti believe pé nǹkan àti bù sí di pay back time ó láti pay wa back bẹ́ẹ̀ ọkùnrin ìtọ́ ọmọ táwọn ń tọ́ in tó máa ń wà at the back of mind at the back of their mind ni pé àwọn ò fẹ́ kí orúkọ fámìlì tí ò bàjẹ́ ní orí àwọn bàbá bàbá àwọn tí ò bàjẹ́ lórúkọ bàbá àwọn tí ò bàjẹ́ lórí àwọn kó wá jẹ́ ọmọ tó ti inú àwọn jáde ló máa ba orúkọ jẹ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi máa ń struggle ló máa ń wà the back of their mind láti tọ́ ọmọ kì í ṣe pé wọ́n máa ń wò pé àwọn fẹ́ pay back lọ́wọ́ ọmọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lọkùnrin tó bá wà responsible ṣe máa struggle toró mọ̀ pé tóun ò bá tọ́mọ ó ṣeé ṣe kọ́mọ mu gbó bóyá kò sẹ́ni tó mu gbó nínú family tóun ò bá tọ́mọ ó ṣeé ṣe kọ́mọ ya pápáǹdì kó máa gbébọn bóyá wọn ò rí history ẹni tó gbébọn rí nínú family tí òun ò bá tọ́ ọmọ ó ṣe pàápàá ọmọkùnrin tó máa gbé orúkọ orúkọ orúkọ family sórí tóun ò bá tọ́ ó ṣeé ṣe kó ba orúkọ yẹn jẹ́ wọn ò dẹ̀ kí ń fẹ́ gbà pé ní táìmù àwọn o báwọn ṣe dàgbà tó táwọn bímọ àwọn bá orúkọ yìí lọ́dọ̀ bàbá àwọn ó wà intact àwọn bá orúkọ tó jẹ́ tó jẹ́ alára àwọn bá orúkọ àwọn bá orúkọ yìí àwọn gbà lọ́dọ̀ bàbá àwọn àwọn náà kìpẹ́ ó wà intact àwọn táwọn jẹ́ ajérò ṣé ó wá yẹ kó jẹ́ pé ọmọ táwọn bí ló máa wá tó jẹ́ ọ̀rọ̀ ògùn ilé ló máa wá bà orúkọ yẹn jẹ́ eré tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń sá nìyẹn kí orúkọ má bàjẹ́ kó orúkọ má bàjẹ́ lọ̀pọ̀lọpọ̀ fi máa ń struggle pé no máa look after ọmọ mi máa tọ́jú ọmọ mi take for instance ọ̀tẹ́dọ́lá fẹ́mi ọ̀tẹ́dọ́lá ìtọ́ tó ń tọ́mọ kí ló fẹ́ gbà lọ́wọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ irú àwọn yẹn oúnjẹ tó máa jẹ dọjọ́ ọkú ó ti wà lẹ̀ àmọ́ tó wá gbọ́ pé kúpì àbí ọmọ ọ̀tẹ́dọ́lá kan mu gbaná ọlọ́run má jẹ́ ọlọ́run má jàrí àbó mu gbó àbó mu ti jẹ́ stain fún generation ọ̀tẹ́dọ́lá tó bá rírú nǹkan báyẹn nínú fámìlì wọn torí irú yẹn tó ń ra mọ́tò tó ń ra oríṣiríṣi fọmọ wọn ṣé nítorí kọ́ mọ́ balẹ̀ wá tọ́jú wọn ni irọ́ o orúkọ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà responsible tó ń tọ́ ọmọ orúkọ náà protect àwa obìnrin la man ń tọ́ ọmọ nítọ́ wípé mo ti dá àjọ mo láti gba àjọ mi padà ló ṣe dàbẹ́ ni pé mo máa ń sọ fún ọkùnrin pé lóòótọ́ òun tọ́ ọmọ kórúkọ má bàjẹ́ bọ̀ nígbà tó bá ti ń tọ́ ọmọ koríko má bàjẹ́ má gbàgbé ara tiẹ̀ náà torí torúkọ ò bá bàjẹ́ tí ayé tiẹ̀ bá padà bàjẹ́ orúkọ tó ń protect ẹ̀ ńgbà tó bá gbọ́ pé ebi ń pa ẹ́ ìwọ tó ti tọ́mọ rí òun yàgbẹ́ sára o ò lówó mẹ́díkà o ò ṣe kinní kan orúkọ tó ń protect pé kó má bàjẹ́ tó fi ń tọ́mọ yẹn ó máa padà wá rìvásá wá bàjẹ́ lórí tiwọ gọgọ tó tọ́ ọmọ koríko má bàjẹ́ ó ní mo ṣe máa ń pariwo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò tọ́mọ láti gba nǹkan kan bẹ́ẹ̀ òun ló ṣe dàbẹ́ ni pé wọn mind ẹ̀rí pé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń jèrè ibẹ̀ èrè tó máa ń jẹ ni èrè dádì ṣe wà òkè èrè kọ́ máa bọ̀ kọ́ra fúrùtù wá fún dádì wọn ò ń jèrè ó mú gọ̀ wọn ò ní mú wọn lọ́ṣọ mú gọ̀ obìnrin náà máa mú lobìnrin náà lọ́ máa gba visa náà máa ṣe oríṣiríṣi fún ọkùnrin tí ò bá ti gba visa lójú ayé ẹ̀ kó máa travel tó bá gbọ́kànlé ọmọ kan ọlọ́run jẹ́ kí ìyá jẹ́ kó ṣe é torí wípé àwọn ò kí ń struggle gbogbo time tí obìnrin bá ń tọ́mọ ó máa ń bá ọmọ rin ìrìn àjò ó máa ń bá ọmọ rin ìrìn àjò wá máa rántí mò ń tọ ẹ ń sìn o máa rọjọ́ lálẹ́ o àwọn ọkùnrin ò kí ń sábà sọ fún obìnrin wípé sọ fún àwọn ọmọ wọn wípé rántí pé èmi ni mo tọ́jú ẹ o rántí o pé èmi ni mo gbé àtọ̀ sínú tí mo fi dóye ẹ tó fi bí ẹ o rántí pé ẹpọ̀n ń ro mí tí mo gbàtọ̀ yẹn o àmọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ kẹ́rẹ́ ẹ rí obìnrin tó máa mú ọyàn dání tá pàdàbí tá mú òbò dání á pàdàbí wọn tiẹ̀ ní rántí pé àtọyàn àtòbò táwọn gbé dání àwọn nìkan pé ẹnìkan kọ́ lọ́mọ ti jáde àwọn nìkan kọ́ làwọn bí ọyàn kọ́ ló di àtọ̀ sínú wọn tó fi bímọ òbò kọ́ ló òbò kọ́ ló wọn kò ṣe pé wọ́n gbin tọ́mọ jáde ẹnìkan ló gbé ọmọ síbẹ̀ fún wọn torí pé gbogbo nǹkan tí àwọn obìnrin ìtọ̀ ta bá ń tọ́ ọmọ ìtọ̀ pé mò ń bù sí i mò ń fi sínú ẹ̀ mò ń dá àjọ yẹn tásìkò bá tó ẹ máa rí àwọn màmá mi náà ṣe máa ń fọwọ́ lalẹ̀ fọmọ torí pé wọ́n mọ̀ páwọn ti tọ́jú ọmọ kì í ṣe pé bàbá ò lè tọ́jú bàbá ò lè fọwọ́ lalẹ̀ wọn ò kí ń ro gbogbo nǹkan báyẹn tí orúkọ ọmọ bá ti wà intact tí wọ́n tọ́ ọmọ tọ́mọ ò borúkọ jẹ́ àwọn bàbá máa ń ní satisfaction pé ó à èmi ni bàbá alágbájá èmi ni bàbá tàmẹ̀dù ó dàbí ẹnìkan tí ọmọ ẹkú tó sọ wípé bí ọmọ òfò òun kọ́ the fact pé glory tí ọmọ yẹn kárì anywhere tó ń bá lọ òun ni bàbá alágbájá òun ni bàbá alágbájá pé ó tóun lọ́tọ̀ nǹkan tó àwọn ọkùnrin máa ń lé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó wà responsible máa ń lé nìyẹn ẹ̀rí pé àwọn ọkùnrin tó wà responsible kò sí ìtọ́kàn wọn ò bá borúkọ jẹ́ ọmọ wọn ò bá ṣe yahoo kò sí ìtọ́kàn wọn bí àwọn ọkùnrin tó dáa orúkọ nígbà tẹ́yìn obìnrin ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń dùn wọn ẹ̀sùn ló máa ń kàn wọ́n nígbà táwọn ọmọ bá ti tẹ́bá bá ti tọ́mọ dórí ẹ ṣe máa ṣàánú wọn kẹ́ máa tiẹ̀ máa pọ́n wọn lékẹ́ tiẹ̀ máa fún wọn níyì díẹ̀díẹ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ń ọmọ nítorí wọ́n fẹ́ jèrè ọmọ lọ́jọ́ iwájú láti jẹ orúkọ kí orúkọ má bàa bàjẹ́ kí family name má bàa bàjẹ́ ipe orúkọ ò bàjẹ́ lórí bàbá àwọn orúkọ ò bàjẹ́ lórí ara àwọn kórúkọ má ṣe bàjẹ́ lórí ọmọ àwọn kọ́ má sọ story yẹn àbí history yẹn pé time tí àwọn bí ọmọ ìdílé àwọn ló wá ba family name ti generations ti jẹ́ tí kò bàjẹ́ ìdílé àwọn látọmọ àwọn ló ti bàjẹ́ eré tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń sá fún ọmọ nìyẹn tó fi máa ń tọ́jú ọmọ kì í ṣe pé wọ́n máa ń ṣe é torí pé wọ́n fẹ́ gba jíjẹ lọ́wọ́ ọmọ kì í ṣe pé wọ́n máa ń ṣe torí pé wọ́n fẹ́ gba mímu lọ́wọ́ ọmọ lọ́jọ́ iwájú àwa obìnrin la máa ń ṣe tàdé máa ń ní àdìbákọ̀ fà máa pé kọ́mọ wá ṣe fún wa kọ́mọ ọmọ láti tọ́jú wa yes ọmọ láti tọ́jú òbí but ọ̀pọ̀lọpọ̀ àbàbá wọn kì í ronú ìyẹn sílẹ̀ ni mo ṣe ń sọ fún ẹ̀yin ọkùnrin pé as much as ẹ fẹ́ protect orúkọ látara ìtọ́jú tẹ̀ ń fún àwọn ọmọ yín ẹ try láti protect orúkọ yẹn kẹ̀sì máa bẹ́ ṣe ń protect àwọn ọmọ yín náà ẹ máa protect ti orúkọ tẹ́yìn náà ń jẹ́ tẹ́ transfer fọmọ otherwise nígbà tí agbára ò bá sí mọ́ tẹ́ ẹ̀dẹ̀ ti protect orúkọ àwọn ọmọ débi pé àwọn ọmọ yẹn ò lè bà orúkọ yẹn jẹ́ mọ́ kó má wàá jẹ́ pé ìgbé tẹ̀yìn máa máa gbé ìgbé ìyà ìgbé yíyà gbẹ sára ìgbé ìgbé ìgbé kẹ máa ní stroke kẹ máa rèéyàn tọ́jú yín ìgbé kẹ máa nìkan dágbé kó má jẹ́ pé ìgbé yẹn ló máa padà wá bà orúkọ tẹ́ ẹ dídì protect through àwọn ọmọ yín kó má jẹ́ pé ẹ̀yin lè máa padà wá bàjẹ́ nígbà tí ẹ bá gbé ìgbé ayé ìrọ̀rùn mọ́ so tẹ́ bá ti ń protect orúkọ yẹn bẹ́ bá ṣe ń protect àwọn ọmọ yín tó ṣe ń gòkè ẹ máa tọ́jú kẹ́ má lọ kó má lọ reverse again kí orúkọ yẹn má padà wá bàjẹ́ lọ́dọ̀ yín because nígbà tẹ́ bá ń yàgbẹ́ sílé tẹ́ ní stroke tẹ́ lólùtọ́jú táwọn èèyàn wá ń wò yín tẹ́ ń rùn wọ́n á sì máa pe orúkọ yín yẹn mọ́ family whereas ẹ ti fi ọjọ́ ayé yín ẹ ti fi wàhálà yín ẹ ti fi ìdààmú yín ẹ ti fi sweat yín ẹ ti fi full concentration ẹ ti fi protect orúkọ orúkọ family tí ò bàjẹ́ lori yín lórí bàbá yín ẹ ti tún ti fi protect ẹ lodo ọmọ yín kó má bàa bàjẹ́ ẹ ti gbàgbé ọjọ́ iwájú àtọjọ́ ọ̀la yín ẹ yára yín ní brain ẹ̀yin ọkùnrin àwa obìnrin là ń tọ́ ọmọ gba àjọ padà ẹ̀yin tẹ́ ń tọ́ ọmọ nítorí pé protect orúkọ kó má bàa bàjẹ́ lórí yín bẹ́ bá ṣe ń ṣe náà ẹ máa tún máa protect ògbẹ́ ṣe ń tẹ ṣe ń tọ́jú ọmọ yẹn kórúkọ yẹn má bàa bàjẹ́ ẹ máa pèsè sílẹ̀ fún yín kórúkọ yẹn má padà bàjẹ́ lọ́jọ́ iwájú lórí yín èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí sabarikolo dot com ẹ lọ register ń bẹ̀ ẹni tó bá fẹ́ ra bèbè ní nàìjíríà ẹ yọmí sórí plus two three four nine zero nine one two zero zero four six seven àbí kẹ́ pè mí lórí plus four four seven four zero four eight five one two three four ire o ẹ káàárọ̀.